ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل ان هدى الله هو الهدى ولئن اتبعت اهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين ان خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run أبا أبا الله allah ó ṣe ọdún kan ní oṣù méjìlá nínú àwọn ọjọ́ ayé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó pe odidi ọdún kan ó pe ní oṣù méjìlá ètò ọlọ́run tó ọlọ́run ọba Allah tòní ọlọ́run ọba Allah tí ọwá ní ká tó máa bẹ dàsìkò yìí abiyalá nínú àánú àti agbára rẹ̀ kọ́lọ́mọ́sàjà máa bẹ dáadáa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rí èyí tó dàrú náà ọ̀dọ̀ téèyàn máa ń tẹ́tí gbọ́ téèyàn máa ń wásìkò fún téèyàn máa ń wáyè fún láti gbọ́ òun náà ní tó bá ní ṣe pẹ̀lú alukur'an karim sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òun nìkan náà lójú òun náà lójú ọ̀nà tààrà téèyàn lè tọ̀ tí ó fi wọnú àlìjẹ́nà gbogbo ní tí wọ́n bá ti pè lẹ́sìn fún wa tá a bá wọnú àlùkùránì tá a wọnú àdìsí tá a bá ti bá ẹ mẹ́jẹ̀ á tún máa dáàtú ẹ̀ mọ́ pé sẹ́sìn àbí ìsẹ̀sìn kò kì í sẹ̀sìn ẹ̀sìn ọlọ́run tá a nábì fílẹ̀ fún wa ara yà fún ara àdìsí fún. gbogbo tí wọ́n bá ti dálẹ̀ tí wọ́n bá ń pè lẹ́sìn fún wa àwọn èèyàn bá pọ̀ ń bẹ̀ ká máa ṣe àbá àti máa ṣe tipẹ́tipẹ́ láwùjọ wa tí ó bá ti sákọọ́lẹ̀ fún nínú tá ànábì ṣe torí pé ẹ̀sìn ọlọ́run náà ni gbogbo wa fẹ́ sìn la fi ń dààmú báyìí níta ànábì bá wá sí òun ni wọ́n máa ń pè lẹ́sìn la ń pè ànábì ní muhammadu rasulullah ànábì wa muhammadu sallam òun ni òjíṣẹ́ ọlọ́run ọba sẹ́ẹ̀rí yín tó bá mú wá fún wa lè sìn òun náà ni tí wọ́n fi rán sí wa níta ànábì ọba ti sọ fún wa tá a bá ti ń rí láwùjọ wa tí wọ́n ń pè lẹ́sìn tá a wádìí ẹ̀ lọ àrínú kọ́ra àrínú àdìsí àwọn sàhábà sàláfù sọ́ọ̀lì wọn ò ṣe ẹ̀ẹ́dì àkó ńbẹ kámọ̀bà sàbámà torí gbogbo àdádálẹ̀ àánú ní ìṣìnà ni èyàn sì ní sìnà kọjá sálì jáná ọlọ ẹni bá ti sìnà yín lọ́nu náà ni abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọjà atọ́náwó ká tó wà lí jánnà kọ́lọ́mọsàmú ẹnì kọ̀ọ̀kan wá dúró a kí gbogbo àwọn elétò ìdánilẹ́kọ̀ọ́ wa ti rọ̀lẹ́ yìí àkọlé tí wọ́n ní ká sọ̀rọ̀ lé òun náà ni fahamu oṣù sí al-ashhuri al wa ta'amulu al-muslimina ma'aha àwọn oṣù àwọn oṣù tí àwọn amúnisìn tí wọ́n gbé wá fún wa eh, tí wọ́n ń pè ní Gregorian calendar eh, tó jẹ́ pé òun náà ni à ń lò níbi iṣẹ́ òun náà là ń lò láwọn schools wa òun là ń lò ní àwọn universities wa tá a travel òun náà ni déètì tá à ń lò láti fi travel afẹ́ lọ maka afẹ́ lọ madina ẹ afẹ́ lọ ìlú èbó afẹ́ gbọ́jà afẹ́ rajà déètì yìí náà ni gbogbo wa ń lò ìhà wo ni mùsùlùmí gbọ́dọ̀ kọ sí àwọn oṣù yìí àtàwọn déètì yìí àtàwọn àkọọ́lẹ̀ àwọn amúnisìn yìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun lọ́ba tí ó dá gbogbo ọjọ́ òun ló sì dá gbogbo oṣù àlẹ́ àyàmú àyàmúlá ẹ̀ẹ́rí gbogbo ọjọ́ ọjọ́ ọlọ́run ọba ni. Allah ló ní gbogbo ọjọ́ wa shuhuru shuhuruhu gbogbo oṣù pátá ọlọ́run bá Allah ló ní ja'ala Allahu ithna ashara shahran fil lawhil mahfuz nígbà ọlọ́run bá Allah tó ti dáyé lọ́lọ́run bá Allah ló ti fi àwọn òǹkà yìí sínú lawhil mahfuz ipe bí ó ṣe máa rí nànú yípo ọdún Allah subhanahu wa ta'ala ń sọ fún wa nínú suratu Tawbah a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní inna iddata shuhuri inda Allahi ithna ashara shahran fi kitabillah ọlọ́wọ́n bá ní òǹkà oṣù òǹkà oṣù méjìlá ni oṣù méjìlá ni ọmọ ọjọ́dún kan eléyìí ti wà nínú láwùlí mahfuz fi kitabillah ọlọ́run ti parí ẹ̀ síbẹ̀ èyí gbà àwọn òyìnbó náà táwọn náà fẹ́ mú oṣù wá wọn ò rí kọjá méjìlá mgbe wọn ní january february wọn parí ẹ̀ sí december kò gbọ́dọ̀ pé mẹ́tàlá Allah ti parí ẹ̀ sínú láwìlì mahfuz oṣù méjìlá ni bàbá ka muharram sọfà rọbìlà awal kọmọríyà á rí i pé oṣù méjìlá náà ni wọn padà jẹ ẹyọ mayami nínú ẹ̀sìn wa wọn mọ pé kan ní sàmùsíyà wọn pé kan kọmọríyà sẹrí méjèèjì kò ní aya thirty six ọlọ́run ti ń jó ayé pé ẹ̀rí ọdún kan oṣù méjìlá ni wà mẹ́ẹ̀. àtẹ̀kùnrin mọ̀lẹ́mìládì ẹ rí kàlẹ́ndà tí wọ́n ń pè ní àlẹ́mìládì tá ń pè ní Gregorian calendar gbogbo wa náà la la mọ̀ kò sẹ́nìkan tí ò yé àmọ́ èyí tó dá wa lójú òun náà ni pé gbogbo àwọn oṣù yìí àtàwọn orúkọ tí wọ́n ń fún ó ní í ṣe pẹ̀lú àwọn kèfèrí ó ní ṣe pẹ̀lú àwọn kèfèrí torí àwọn ni wọ́n fún lọ́wọ́ orúkọ yẹn january february march april may ṣẹ́rí gbogbo ẹ̀ délẹ̀ orúkọ tí wọ́n ń fún oṣù kọ̀ọ̀kan yẹn kìí ṣe islam ló fún oṣù náà lórúkọ náà àwọn keferi àwọn ni wọ́n gbé àwọn orúkọ yẹn wá fún wa wọ́n sọ ọ́ dà lábọ́run fún wa wípé òun ni ká máa lò òun ni ká máa fi ṣayé bó ṣe jẹ́ pé islam e àwa náà ní tiwa àtẹ̀kẹ́wìmùlẹ̀ hijiri òun náà ní hijira kalenda hijira yi yìí àfàwà Umar bin Khattab allahu anhu e àwọn ni wọ́n gbe kalẹ̀ yi pe kó máa jẹ́ iyi fún Islam kó jẹ́ pé tá a bá fẹ́ ka ọdún a fẹ́ kàtàn e a fẹ́ dìtàn eh, mọ́lẹ̀ a ma sọ pé ọ. ọdún kan tá anabi ṣe hijira láti maka lọ madina níṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ ọdún kejì tá anabi ṣe hijira lọ madina níṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ ọdún kẹwàá tá anabi ṣe hijira lọ sí madina níṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ a máa fi de ìtàn islam mọ́lẹ̀ lẹ́yìn náà oṣù tiwa tó jẹ́ oṣù kọ̀mọ̀ríyá tó jẹ́ pé ń ṣiṣẹ́ pẹ̀lú òṣùpá tó wà ní sánmà oṣù tiwa ń ṣiṣẹ́ pẹ̀lú òṣùpá ní sánmà ọlọ́run bá oyè ó pílánì oṣù wa mọ́ òṣùpá lẹ́yìn náà ó wá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa ẹ̀sìn wa tá à ń sìn tó jẹ́ Islam ẹ̀yọ́ ma yá mi a gbọ́dọ̀ gba àwẹ̀ ọlọ́run ní ṣáàrù Ramadan alladhi unzila fi ìlú Qur'an ọlọ́run ní oṣù Ramadan la sọ Qur'an kalẹ̀ ọlọ́run dẹ̀ ní kùtìbà aleikum suyam ẹgbàá àwẹ̀ Ramadan ẹ ìtumọ̀ ẹni pé oṣù tiwa yẹn oṣù mẹ́sìn wa ànábì ní ká máa gbà àwẹ̀ alhamis wa ithnain ìjọ monday ìjọ thursday ẹ rí i pé ìjọ méjèèjì yìí ó so mọ́ àwọn ọjọ́ wa àwẹ̀ thirteen fourteen fifteen nínú oṣù tiwa láti kà á kìí ṣe nínú oṣù eh, Gregorian calendar nínú oṣù tiwa láti ka àwẹ̀ thirteen fourteen fifteen tánàbí ni téèyàn bá gbà á bí gbà téèyàn fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbà wẹ̀ ni ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọsìn wa ó so mọ́ oṣù alikọ̀mọ́ríyà alimiladi atakiwimu alihijiri ẹ̀yọ́ mayami ájì lílọ nínú oṣù ti islam láti rí torí pé Allah ni alhaju alhaju ashhurun ma'luma ájì tá a fẹ́ kẹ́ lọ nínú àwọn oṣù kan ni tá a ti ṣàlàyé fún anabi ma'luma anabi ti mọ̀ ọ́ náà ni shawwal tulqaada tulhijja. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo èyí tí mo sọ́kalẹ̀ yìí ó di ká mọ̀ pé oṣù tiwa muharram sọfà rọ̀bìlà awà rọ̀bì thani jùmọ́dà lùwúlà jùmọ́dà thani rajab shaban ramadan shawwal sulqaada dulhijja méjèèjì láyé agbọ́dọ̀ mọ̀ agbọ́dọ̀ máa tẹ̀lé agbọ́dọ̀ máa lò ó nítorí pé ó ti ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa kó wọ́n jẹ́ pé ó dìgbà tí ramadan bá bọ̀ ká tó mọ̀ pé oṣù kan bẹ tí ń jẹ́ ramadan. lẹ́yìn náà àwẹ̀ muharram tá ashura tá òun náà so muharram ló ṣe jẹ́ pé ọ̀ràn àyàn fún wa ká mọ hijiri alikọ́mari ká mọ islam kò ní jẹ́ kí ládé ọmọ bọ́ fún wa kò ní gba àwẹ̀ ashura ó gba tasuwa ọwa wá nìkan nǹkan dàrú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ wá rí ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ ká mọ̀ yóò jẹ́ ká mọ̀ yìí pé àwọn oṣù táwọn òyìnbó tí wọ́n lábọ̀ wá lọ́rùn yìí January February March April délẹ̀ débi tó dé wọ́n ní àwọn àgbàgbọ́ kan tó so mọ́ ìpìlẹ̀ ni pé mìlìmìlá gbogbo ayé lò tẹ́lẹ̀ Gregorian calendar pé ìgbà báyìí ni wọ́n bí anabi Isa alayhi salatu wa salam àwọn tí wọ́n sì gbé kalẹ̀ òun ṣe mùsùlùmí wọ́n fi ń kàtàn ni wọ́n fi ń kàtàn nǹkan báyìí ṣẹlẹ̀ nígbà tí wọ́n bí anabi Isa lẹ́yìn ìgbà tí wọ́n bí anabi Isa nǹkan báyìí ṣẹlẹ̀ nígbà tí wọ́n bí anabi Isa gbogbo ẹ̀ wọ́n máa fi kàtàn wọ́n máa fi kọ̀tàn èyí tó jẹ́ pé yọ pé two thousand uh, and twenty-four years ní ìparí december eléyìí tá a wà ń bẹ̀ yìí gẹ́gẹ́ bí òǹkà wọn two thousand twenty four ẹ̀yọ́ màyá mi àwọn àlùfáà wa wọ́n ní ìgbà tí àwọn indama itinaku dawlati wa bada itinaku dawlati arumaniya àwọn roman empire wọ́n gba ẹ̀sìn nasara alimasihiya ìgbà tí wọ́n gba ẹ̀sìn masihiya tí wọ́n gba ẹ̀sìn christianity gbogbo wọn náà déètì náà ni wọ́n ń lò ẹ àwọn ni wọ́n wá sọ ní àwọn orúkọ oríṣiríṣi torí pé àwọn tẹ́lẹ̀ abọ̀rìṣà ni wọ́n wọ́n ní àwọn orúkọ fún àwọn òrìṣà wọn nínú àwọn orúkọ òun náà ni Janus òrìṣà ni tí wọ́n máa ń bọ ibẹ̀ ni wọ́n ti yọ January ẹ nínú àwọn orúkọ tí wọ́n fún àwọn òrìṣà tí wọ́n fún àwọn oṣù yìí wọ́n ní janus yẹn òní wọ́n pè ní ilahul alami al-ulwi ọlọ́run ọba àgbà wọ́n ní olórí méjì báyìí wọ́n lọ́mọ wájú ọmọ ẹ̀yìn òun náà ni ilẹ̀kùn fún gbogbo ẹni tó bá fẹ́ ṣínà ọ̀la òun náà ni géètì fẹ́ni tó bá fẹ́ rábàyọ géètì tó gbà kọjá tó fi lọ́ọ́ rábàyọ tẹ́ bá wọnú gọ́ọ̀gù tẹ́ bá tẹ̀ síbẹ̀ janus janus ẹ̀yin náà ẹ̀ẹ́rì tuma tí wọ́n fún òrìṣà ni wọ́n wá yọ january ń bẹ́ẹ̀ wọ́n ní february ní ìlàwọ̀ alami asofuli ọlọ́run ọba tó jẹ́ pé òun ní darí ilẹ̀ wọ́n ní janus ní darí òkè wọ́n ní march ń tiẹ̀ wọ́n ní orúkọ kan ní ìlàwọ̀ haribi òun ní ọlọ́run ọba tí ń darí ogun òun ní darí gbogbo ziraa àwọn oko tí wọ́n ń jẹ àti gbogbo àwọn oko tí wọ́n ń dá ọlọ́run yìí lọ́ba tí ó ní kí gbogbo ọmọ jáde nínú ilẹ̀ kì í ṣe Allah ni wọ́n ń sọ o april wọ́n ní ìlàwọ̀ hope ọlọ́run ọba gbogbo àwọn wọ́nàwọ́nà yìí lọdọ tiwọn ó nítumọ̀ àmọ́ kò nítumọ̀ lọ́dọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí òdodo gbogbo àwọn déètì yìí gbogbo àwọn oṣù yìí òun náà ni wọn ti fi orúkọ àwọn òòṣà wọn sọ lẹ́yìn náà wọ́n fi ńgbà míì wọ́n fi orúkọ àwọn ọba bíi ọgọ́sì lápèjúwe orúkọ ọba kan lòun ni wọ́n fi sọ ní àwọn àgbà ọba wọn ṣẹ́ni gbogbo àwọn nǹkan wọ́nrawọ́nra yìí àwọn onígbàgbọ́ ń bẹ àwa tá a jẹ́ mùsùlùmí òdodo nígbà wọn wá kó gbogbo èèyàn lẹ́rú àwọn kátólíìkì tó jẹ́ àwọn chọ́chìsì àwọn ni wọ́n kọ́ gba àwọn gba káàkiri ayé nígbà wọn fẹ́ gbé ọ̀làjú wá sí gbogbo áfíríkà ń bí déètì yìí náà ni wọ́n gbé wá àwọn oṣù yìí náà ni wọ́n gbé wá fún wa ká máa kà ká máa lò òun ni wọ́n fi ń kọ́ wa níwèé òun là fi ń kàwé wọ́n so wọ́n wá sọ ọ́ di àlàbọ̀rùn fún wa tó jẹ́ pé gbogbo ọmọ kéékèèké ní ti ń jí sílé ayé báyìí yóò jí ni january february march ni ó wà lórí ẹ̀ ẹ bá béèrè pé yíyọ ni muharram ten ramadan yóò sọ ma wá kàlẹ́ndà káàkiri ni gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí oṣù tiwa a gbọ́dọ̀ mọ̀ ká fi kọ́ àwọn ọmọ wa táàjì ọmọ wa báyìí pé kí lè ni òní ni torí pé oṣù yẹn oṣù mọ́ ẹ̀sìn tiwa gẹ́gẹ́ bí mo sọ síwájú. àwọn oṣù wa tí à ń kà àtàwọn ọjọ́ tá à ń kà nínú oṣù wa ó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀sìn wa. ta'amulul muslimina bihadi shuhur ẹ wá rí gbogbo àwọn oṣù yìí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ bí ó ṣe máa bá a lò mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ bí ó ṣe máa bá a lò alákọ̀ọ́kọ́ la yuminuna bi aqaidil kufari wal adati al mawjuda indahum bihadi shuhur gbogbo àwọn in àwa tá a jẹ́ mùsùlùmí òdodo a gbọ́dọ̀ jìnnà sí nínú àwọn àdéhùn ọkàn wọn òun náà ni ihyawu laylati january bidu'a al-khas awo bi al'abi nariya al-khasa gbogbo àná ni a wà nílẹ̀ yorùbá a rí i pé mọ́júmọ́ january first gbogbo ìlú òun náà ni máa kún kẹ́kẹ́ tí kálukọ́ wálé ọdún eléyìí yóò jẹ́ àmọ̀ pé kìí sọdún wa torí pé ọdún tiwa méjì péré náà ni anábì ti ṣàlàyé wọ́n wálé ọdún lẹ́yìn náà àwọn ilé ìjọsìn lóru yìí owó àwọn churches yóò kún fọ́nfọ́n gbogbo churches yóò kún fọ́nfọ́n ó jẹ́ àmọ̀ pé àwọn ni wọ́n ní ọdún yẹn kìí ṣàwà sẹ́mọ̀ pé nígbà tí àwa ń wá òru lẹ́látòlè kọ́dìrì mọ́ṣáláṣí làwa gbà lọ nígbà táwa wá gba mọ́sálásí lọ àgbọ̀ alàgbà chọ́ọ̀chì kan kọ́ wá pé àwọn e, e, èrò rẹ̀ àbáwọn jàmá rẹ̀ àbáwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ẹ pàdé mi ṣọ́ọ̀ṣì o pé àwọn wá òru Lailatul Qadri òtẹ́nìkan tó gbọ́ àmọ́ tí àwọn bá ń ṣe òru January first tiwọn tí wọ́n ń ṣèjọsìn tí wọ́n ń ṣàdúà gẹ́gẹ́ bíi pé wọ́n gbà pé e, January òun náà ni ìbẹ̀rẹ̀ ọdún tuntun fáwọn kí ló kan kí ló wá dé tí mu ìmáàmù mọ́sálásí wá ń pè àwa pé káwọ́ ká lọ mọ́sálásí nígbà táwa ń lọ sí mọ́síjìdì ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan àwa ń lọ à ń lọ lè bẹ́ lọ́wọ́n ọba kọ́lọ́n fi wá sí kòńgẹ́ òru kan tọ́lọ́wọ́n ọba ní Lailatul Qadri khayrun min alfi shahr ìbádà tẹ́yìn bá ṣe níbẹ̀ ó lóore ju ìbádà tẹ́yìn ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ bẹ́ẹ̀ ni àdúà àdúà tẹ́yìn bá ṣe lóru yẹn ó lóore ju àdúà tẹ́yìn bá ṣe lẹ́gbẹ̀rún oṣù lọ bẹ́ẹ̀ ni àtikáàrù téèyàn bá ṣe lóru yẹn ó lóore ju àtikáàrù téèyàn bá ṣe lẹ́gbẹ̀rún oṣù lọ sọdakọ téèyàn bá ṣe lóru náà gbogbo téèyàn bá ti tọ́jú ìbáàdà lórí ilẹ̀ látòlè kọ́dìrì ó lóore ju irú ẹ̀ nínú ẹgbẹ̀rún oṣù lọ ẹ̀rí ọkọ̀ ike ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni rẹ wọ́n gba mọ́ṣáláṣí lọ àwọn tí òde lọ mọ́ṣáláṣí gan wọ́n wà nínú ilé wọn tí wọ́n máa dìde lóru tí wọ́n máa bẹ̀ lọ́n kọ́ lọ́n fẹ́ àwọn ṣe kòńgé òru Laylatul Qadr òru yìí ní òru ọlọ́wọ́n bá ní fiha yufraku kullu amrin hakim lóru Laylatul Qadri òun ni á yanjú gbogbo ìṣẹ̀lẹ̀ ọdún kan gbogbo ẹni tí ó rí success lọ́dún kan ẹni tá àdánwò bá lọ́dún kan kádàrá wa ọdún kan òru yẹn lọ́wọ́n bá aláwọ̀ fàṣẹ sí yóò sì máa ṣẹ bẹ́ẹ̀ ètò wọn bá sì ní kó máa ṣẹlẹ̀ lóru yẹn ilẹ̀ yẹn ó lò yípo ọdún bóyá dáadáa báyìí dáa òru yìí àwa mùsùlùmí ká mọ̀ pé òun ni òru títí wa ṣe rí òru january first òru tí wọ́n ni torí ẹ̀ ni wọ́n fi lọ chọ́ọ̀chì ẹ̀sìn kankan eh, torí pé ọ̀rọ̀ àdúrà ọ̀rọ̀ ẹ̀sìn ni pé èèyàn fẹ́ èèyàn fẹ́ ṣàdúrà èèyàn fẹ́ mú ọjọ́ ọ fẹ́ mú òru láti fi ṣàdúrà ọ̀rọ̀ eh, kọ́lọ́hún bá a là kó lè bá a ṣàánú ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn náà gbàgbọ́ lọ́wọ́ ọlọ́wọ́ aláwa wọ́n jọyìn wọn a gbọ́dọ̀ ṣe bí wọn wọ́n mọ wọ́n mọ ta wọ́n mọ tàbọn àwọn báńgá oríṣiríṣi gbogbo ilé ayé yóò mọ dún gbàù gbàù gbàù gbogbo síríìtì kọ̀ọ̀kan ìjayà ó dé bá gbogbo àwọn ọmọ èèyàn látìgbà tí oṣù yẹn bá ti bẹ̀rẹ̀ títí tí wọ́n fi sọdún wọn ẹ máa tún sọdún lọ́wọ́ wọ́n tún máa tàbọn àṣẹ ìdúpẹ́ fáwọn ìjọba wọ́n ti ń rìdíùsù ẹ̀ látara pé wọ́n ń kó wọn díẹ̀díẹ̀ aláboyún tó wà nulẹ̀ wọ́n dáyà já ìyá arúgbó tó ní hypertension wọ́n dáyà já ẹni tí ń lọ jẹ́jẹ́ rẹ̀ e, wọ́n dẹ́rù bá lógìgì ọdún ni wọ́n ń ṣe gbogbo àwọn eléyìí náà ó jẹ́ àmọ̀ pé kì í sọdún wa kọ́dà yìí bá lọ gbogbo àwọn Europe tẹ́lẹ̀ gbogbo àwọn Amẹ́ríkà tẹ́lẹ̀ gbogbo àwọn ìlú ayé lọ́jọ́ ìlú àwọn òyìnbó àwọn náà máa ń finá ṣeré àmọ́ iná tí wọ́n dún gbàùgbàù yọkàn máa dún wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ni wọ́n máa ta iná ọlọ́run ìjọyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ iná aláàsì ìjọyàn ọlọ́mọdé àwọn náà lọ́dọ̀ tiwa ń bí ẹ̀pẹ́ áfíríkà làwa eh, àwa máa ń tún máa ń fi tiwa àwa tún máa ń fi kún ẹ̀yọ́ màá yá mi tẹ́ jẹ́ mùsùlùmí òdodo kò sí ní tọkàn ọ́ pẹ̀lú ọdún jánọ̀sì o kò sí ní tọkàn ọ́ pẹ̀lú ọdún kírísímàsì sẹ́ẹ̀rí ọdún ẹ̀sìn ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam àfàwọ̀ anas onígbàtà nàbìdé madina tàwa lahum yawmani yal'abuna fihima àwọn ará madina wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣeré wọ́n ń dárayá wọ́n ń jẹun wọ́n ń yọ̀ níjọ́ méjì níjọ́ méjì ni wọ́n fi ń dárayá náà fi ń yọ̀ náà sọdún fàkọ́lá ànábì wa sọ fún wọn yìí pé èwo lẹ̀ wá ń ṣe yìí àwọn ní eléyìí ni ọdún táwa máa ń ṣe ká tó gba Islam ká tó gba Islam ọdún táwa máa ń ṣe ká tó gba Islam yẹn òun náà ló tún dé làtún ṣe yìí àmọ́ àti ń ṣe é bọ̀ tipẹ́ ọdún ìlú ni ànábì wa sọ fún wọn yìí pé kọ́dé abidalakum allah ọlọ́run bá aláà ti jàrọ̀ fún yín bíhìmà khayran minhuma ó ti jàrọ̀ fún yín ọlọ́run ti fi pààrọ̀ ọlọ́run ti fún yín lọ́dún ọdún méjì ọlọ́run ti fi pààrọ̀ ọdún tẹ̀ ń ṣe yìí ẹ má ṣe léyìí mọ́ tí wọ́n ní wọ́n ti fi nǹkan pààrọ̀ èyí tó wà ń lẹ̀ tẹ́lẹ̀ àníṣe mọ́ nìtumẹ̀ gbogbo ẹni tẹ́jẹ́ mùsùlùmí kùm tó wà ń bẹ̀ gbogbo àwa mùsùlùmí táwa alágbàńlá yìí ni ànábì ni àwọn ọdún tí wọ́n ń se nínú kèfèrí lọ yawmil adha wa yawmil fitr ọlọ́run ti fi yín lọ́dún léyà ẹ kírun tán ẹ pẹran ẹ sọdún wọ́rọ́ ẹ bọ àwọn èèyàn lẹ́ran lẹ́yìn náà ọlọ́run ti fún yín ní ọdún ààwẹ̀ ọdún ààwẹ̀ yín oúnjẹ fáwọn èèyàn tí wọ́n ń pè ní zakatul adùnnú kò sí ìjayà nínú ọdún tiwa kò sí wàhálà kò sí ìdáyà jáyà nígbà ọ̀rọ̀ wá rí báyìí ẹ̀yọ́ máa yá mi yóò dá kẹ́ni kọ̀ọ̀kan wa ká ló lè gbàgbọ́ yí pé ọdún ẹ̀sìn ni ọlọ́run bá sì ní lamu yẹ́lì diwọ́ lamu yóò lẹ́dì ọlọ́run bá lóun ò bí ma ẹnìkan ò sì bí òun àwọn tí wọ́n wá ń ṣe ọdún ní December twenty five bó ṣe jẹ́ pé gbogbo àwọn tá a hù yìí náà ẹnu wọn ò kò lérí ẹ̀ ńbẹ́nu wọn tí wọ́n sọ pé ọdún ẹ̀bọ ni táwọn ní ìbá wọn ṣe wọ́n sì jọ ń ṣe Christianity tàwí ni nígbà táwọn ara wa gan ọba wọn sọdún yẹn kí ló wá kàn wọn mùsùlùmí tó máa jáde ẹ kí ló kàn wọn mùsùlùmí tó máa jẹun tó ní ẹni tọdún bàbá láyé kó sọdún ẹ tó bá jẹ́ pé ìbá ṣe mùsùlùmí gbogbo ọdún ló ló ṣe àmọ́ tó bá jẹ́ pé mùsùlùmí bá ní ẹ o ò lè sọdún mi lẹ́yìn ọdún lẹ́yìn àtọdún àwẹ̀ àtọmọdún kékeré tá a máa ṣe lópin ọ̀sẹ̀ òun náà ni ọdún jọ jímọ̀ ànábì pé lọ́dún kékeré ọdún ńlá ọdún àwẹ̀ àtọdún léyà iná nílà mùsùlùmí bá wọn ṣe gbogbo ọdún tó máa ń ṣe nínú ìṣẹ̀ṣe ọdún táwọn kìrìsìtẹ́nì bá ń ṣe ọdún táwọn abọ́gi bọ̀pẹ́ bá ń ṣe ọdún tí gbogbo àwọn India bá ń ṣe ọdún tí wọ́n bá ń ṣe láàrin ìlú ọdún democracy gbogbo ohun tí ó bá ti yàtọ̀ sí Islam lọ́dún èèyàn gbọ́dọ̀ bá wọn ṣe lànàmì fi ni Ọlọ́run ti pààrọ̀ fún yín ó ti fọdún méjì pààrọ̀ fún yín sẹ́ni gbogbo ọdún tó kù yẹn gbọ́dọ̀ ṣe mọ́ èyí tí wọ́n fi pààrọ̀ yín ní kẹ́ máa ṣe torí pé ẹ̀sìn ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa tọ́ mùsùlùmí ọmọ wa béèrè pé ah ọlọ́run ọba aláàní ká ṣe dáadáa sáwọn tí ì ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba aláà sọ bẹ́ẹ̀ nínú Kùránì ọlọ́run ti sọ kódà ìbí náà tún káyà rẹ̀ fọ́n sí ọlọ́run ní la yanhakumullah anil ladhina lam yuqatilukum fid din ọlọ́run ọba ní gbogbo àwọn tí ó bá ti bá yín jà nínú àwọn kèfèrí nínú àwọn non-muslims walam yukhrijukum min diyarikum tí wọ́n sì lé yín ọlọ́run ọba ní ọlọ́run ò ní ká ṣe dáadáa sí ẹ̀sìn kèfèrí àmọ́ ní ká ṣe dáadáa sáwọn kèfèrí ìyàtọ̀ bẹ láàrin kéèyàn ṣe dáadáa sí káfíìrì àbí kéèyàn ṣe dáadáa sí kúfúrú bá jẹ́ pé káfíìrì bá ní ọlọ́run ní ká ṣe dáadáa sí bọ́bá nídìí owó kábùn tẹ́bi bá ń pa ká fún lóúnjẹ tọ́ba rẹ̀ ká fún lóògùn tí máa ń bẹ ládùúgbò wa ẹ ká máa ṣe dáadáa sí human relations ká ṣe dáadáa sí àmọ́ tọ́ba ti di pé ọ̀yà ẹ wá bá mi ṣẹ̀sìn mi lakum dinukum waliya din ntọ́lọ́n sọ fún wa nìyẹn olùyà ayọ̀ kafiruna la àbùdù má ta àbùdù ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn yìí pé èmi ò ní í sin tẹ̀ ọdún ẹ̀sìn ni lọ́dọ̀ wa ọdún ẹ̀sìn ni lọ́dọ̀ títí wọn náà ṣẹ́ni tó bá ti wá dọ̀rọ̀ ọdún kálukú wa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ òun náà ò ní bọ́ lọ yídì kò sì ní bọ́ lọ kò ní bọ́ sọdún àwẹ̀ kò ní bọ́ sọdún léyà èyí tó bá fẹ́ jẹun olé ní ẹ fún òun lóúnjẹ o oye àmọ́ ó gbà pé ẹ̀sìn yín ni òun kàn ṣàtọ́jú náà síbẹ̀ ni kódà àwọn alàgbà wọn gan máa ń sọ fún wọn yí pé ọdún ni ẹ má bá wọn jẹran o <laughs> wọn ní káwọn ọmọ jẹran ẹran tó pé anibisimilahi Allahu akbar pẹ̀lú orúkọ ọlọrun tó dá gbogbo ayé la fi pẹran náà gbogbo nǹkan ó tóbi gbogbo nǹkan lọ kò sí tó tó orúkọ ẹnìkan wá ń pè ẹbọ torí ẹ̀sìn rẹ̀ ó gbà pé ẹ̀sìn wọn gbọ́dọ̀ jẹ́ àmọ́ mùsùlùmí tọkàn tọrọ òyì ọ kankan kò sí ní tó lè jẹ́ ọwọ́ mú ayé àwọn tọ́ àmú lẹ́dínà ó tolókè tábà èlò ńlákọ̀ ọlọ́run bá ní ẹran táwọn Jew Christians tí wọ́n bá pa ọlọ́run ní ẹlẹ́tọ̀ọ́ láti jẹ́ èèyàn ayé àwọn àánú ayé ọ̀dàrú tí wọ́n bá normally ọlọ́run ní kò burúkẹ́ jẹ́ àwọn abọ̀rìṣà nìkan ẹ̀ gbọ́dọ̀ jẹ ẹran tiwọn àwọn tí wọ́n ń bọ̀gún àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń sọya àwọn tí wọ́n ń pẹran sídìí ogun ẹ má jẹ ẹran ti tiwọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbà ọ̀rọ̀ wa rí báyìí sìn ọwọ́ amú àyà wa pé ọlọ́run ní ká máa jẹun àwọn alùlù ọlọ́run ọba aláàní ní ká jẹ ó ní torí pé ọlọ́run ti ṣe léwọ̀ nu koran pé agbọ́dọ̀ jẹlẹ́dẹ̀ nu níjẹ́ kọ́ jẹ́ kéèyàn máa kọ́ lọ́run bímọ ìwọ ni kéèyàn máa wá ṣèkó ọmọ ọmọ ọlọ́run ọba ní twenty five december ìwọ ni ìwọ ni nínú ẹ̀sìn títí wa nítorí tí wọ́n ń ṣe yẹn ọlọ́run ọba ní làmú yẹ́lì ìdíwọ̀ làmú yóò ládì òun ò bímọ ọlọ́run náà lè fà ìpé òun ò bímọ àwọn kan wá ní ọlọ́mọ wọ́n tún wá ń celebrate ọjọ́ bí ọmọ ìwọ mùsùlùmí wá ń béèrè pé ṣé kò burúkọ jẹun bẹ́ẹ̀ tí wọ́n sì mọ̀ pé làmú yẹ́lì ìdíwọ̀ làmú yóò ọlọ́run ò bímọ lóòótọ́ inú ọlọ́run ò dùn sí tí wọ́n ń sọ yẹn nínú àyà kan ọlọ́run ní òkè ọfẹ́ ya lò wọ́n ilẹ̀ fẹ́ rí earthquake fẹ́ ṣẹlẹ̀ látara pé anda olè rahman wàlàdà nígbà táwọn ẹ̀dá ọlọ́run ọba yẹn tí wọ́n ń gbọ́ pé àwọn kan sọ pé ọlọ́run bímọ lérí ilẹ̀ nígbà tí àwọn ẹ̀dá ọlọ́run tí wọn ò lè sọ̀rọ̀ tí wọn ò gbọ́rọ̀ tí wọ́n wá ń bínú báyìí bóòlù ọlọ́run ọba Allah tí ń bẹ lókè àlàdà ṣiṣẹ́ wá ń bínú látara pé wọ́n fọmọ́ ti sọ́dọ̀ ọlọ́ àwọn kan wá ń ṣe ìrántí ọjọ́ bíi ọmọ yẹn ìwọ wá ń sọ pé Eh, kò sí tó burú ká bá wọn sọdún ká bá dunnú ká jẹ káyọ̀ ẹ̀sìn Islam ẹ̀sìn tó kóyàn mára ni ṣé jẹkújẹ wọn ní kọjẹ lọ́dọ̀ alùkìtàbì tí alùkìtàbì bá gbégbó lọ́wọ́ sómù sóòpè Ọlọ́run ní kọjẹ alùkìtàbì sì tó ṣe yahoo tó jalè tọpa màálù sọọba jẹ òní bá jẹ nítorí pé ìdùnnú yẹn ti lọ́mọ ẹ̀ṣẹ̀ ayọ̀ tí ń yọ̀ yẹn ó ti lọ́mọ ẹ̀ṣẹ̀ àní eh, jẹun ọdún torí pé ìmọ̀ sọdún ẹ̀ṣẹ̀ ni kọ́lọ́mọba aláàkọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kọ́dà ibi tí àwọn àlùfáà tí wọ́n kórìíra rẹ̀ dé òun náà ni pé kọ́dà yìí mi wọ́n bá ti ń sọdún tí wọ́n ti ń sọdún ẹ̀ṣẹ̀ téèyàn sì ní dáadáa kan tó fẹ́ ṣe tí ìjọsìn yẹn tó fẹ́ jọra wọn kéèyàn fi tẹ̀yàn lẹ̀ wọ́n ní arákùnrin kan athabiti ibn dahak ó lè wa muhammad sallallahu alaihi wa sallam nathara rajulun an yanhara iblan bibuwana arákùnrin yìí ó lérí pé tọ́lọ̀ bá ṣe kankan fún òun ó rànkúnmí kan òun pa nílùú buwana pé tóun bá ti pa òun fa àwọn èèyàn yóò jẹ sàrà ti ṣe nǹkan náà fún ọyàn fọsà alànàbí yasọ sọlá ọwọ́ àlọ́ lè bí ànábì pé tó òun fẹ́ lọ lu buwana o òun fẹ́ lè pa rànkúnmí kóun fi mú ìlérí ṣẹ tóun lérí wájú ọlọ́run fàkọ́lá ànábì wa sọ fún pé alikana fi ha wọ́sánù min àwòsàn ìlìjà ìlíya ibi tó ń lọ tó fi lọ lè yìí ṣé pé yu'badu tí wọ́n ń sin òsán bẹ́ẹ̀ kọ́ọ̀lù la ó ní kọ̀sẹ́ntì pẹ̀nàfọ́sà kọ́ọ̀lù àfàlìkánà fiha ìdùn min àyádìhìn ìjẹ́ kìí sàsìkò ọdún wọn tó jẹ́ pé wọ́n máa pẹran ọdún tí wọ́n náà wàá máa pẹran ìlérí tó sì jẹ́ pé bísímìlá aláwọ̀ àpárádùn wọn fẹ́ ṣe ìyẹn ìwọ́ fẹ́ fi sin àlá ni bọ́tà àwọn náà ń pẹran tiwọn náà àwọn ń sọdún lọ́wọ́ tí èsì pé wọ́n ń sọdún lọ́wọ́ tó pé bẹ́ẹ̀ bá jọ ń pẹran yọ̀hún àjọra wọn kọ́ọ̀lù là á ó ní wọn sọdún lọ́wọ́ fàkọ́ọ̀lù àlọ́sọ́lù là sàlám ànábì ni àwọn fi ibi nàzìríkà ànábì ni ọ̀yá wa gbéra ńlẹ̀ ìlérí tó lérí sọ́lọ́ wọn bá pé ọ̀fẹ́ lọ lè pẹran buhana kó fi sọ́dá kọ̀ ọ̀yá tètè máa wá lọ́nsìn fàyín náà wò nítorí pé láwa fáhàlì nọ́dírí nítorí pé lọ́dún ẹbọ òun náà lọ́dún tí ìbáṣọ ọdún Islam má jẹ́ ó dàrú mọ́ lọ́wọ́ mọ́ gbogbo ọdún tí wọ́n bá ń ṣe tó bá ti yàtọ̀ tí ọdún Islam náà ń pè ní ọdún ẹbọ torí pé Ọlọ́run ọba aláàkó gbé kalẹ̀ nítorí Ọlọ́run ọba sì gbé kalẹ̀ ọyẹ àgbọ̀rọ̀ pé lẹ́sìn ẹ̀yọ́ mayami alimuslimon mùsùlùmí yóò jìnnà láti máa jáde ẹ ipe ẹni ọdún babaláyé kọ́ máa sọdún ni ipe ọ̀rẹ́ òun ni ọ̀gá òun níbi iṣẹ́ ni ó gbìyànjú láti máa kí wọn pé ẹ ọdún wọ́n ń ṣe ìrántí ọjọ́ ìbí ọmọ ọlọ́run ọ̀wá ń kí wọ́n kú ṣẹ́ pé wọ́n mọ̀ kú ọdún wọ́n mọ̀ kú ṣẹ́ ọkọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní kí wọn tí wọ́n bá sọdún tán ọ̀sẹ̀ mọ́ wá kí wọn tí wọ́n bá jẹran ọdún tán tó bá jẹ́ alùlù kìtàbì ọ̀sẹ̀ mọ́ wá jẹran wọn àmọ́ tó bá jẹ́ àwọn ológun àwọn oní oògùn àwọn tí wọ́n ń pẹran fóòsà àti wọ́n sọdún àti lẹ́yìn ọdún àìjẹran tiwọn àmọ́ táwọn yẹn bá fún wa lágbàdo fún wa ní ẹ̀wà wọ́n fún wa ráìsì ẹ̀ ń pè yẹn jáde nulẹ̀ naturally ni kìí ṣe pé bóyá wọ́n pe orúkọ Èṣù sí kó tó jáde bí wọ́n ṣe ń pa orúkọ Èṣù sí ẹran tí wọ́n pa àlejò nǹkan àdìgbà nǹkan oko lọ́wọ́ kèfèrí tó bá fún wa ní nǹkan oko àwọn tó wá dé pé yín fi nǹkan oko yẹn yín fi ń sọdún ó ní òun sọdún lé ní o ọyá ẹgba ẹgba fúrúùtù òun sọdún lé ní ọyá ẹgba ọsàn ànígbà lọ́wọ́ ẹ̀ torí pé ti so mọ́dún torí pé ẹ̀ṣẹ̀ lọ́dún lànà mi fi ní láwa fa àlìnúdòrì fi máa ṣúyà ti là gbogbo wọn bá ti ń ṣe ọlọ́run ọba àyíkọ́ wọn lọ́wọ́ ń bẹ̀ wọ́n ta àwọn àlẹ́ wala ta'awanu 'ala al-ithmi wal-udwan ọlọ́run ni ẹ kún àwọn èèyàn lọ́wọ́ lérí dáadáa àmọ́ ẹ má kún wọn lọ́wọ́ lérí ẹ̀ṣẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa jẹ́ mùsùlùmí àfẹ́ yàtọ̀ sí àwọn kèfèrí mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà ẹ̀ẹ́dì tí wọ́n máa kó tíra káàkiri wọ́n máa múra wọ́n máa ẹ̀hẹ́ tó bá ti dago mẹ́sàn-án àbọ̀ ẹ̀já pàdé mọ́sálásí o ẹ̀yin ọmọ ìyá mi kí ló kan ìmáàmù pẹ̀lú ọdún Janus kí ló kan ìmáàmù pẹ̀lú ọdún January tí ìmáàmù bá mọ tóun ń ṣe nígbà táwọn ti lọ ṣọ́ọ̀ṣì yẹn ìwọ gbọ́dọ̀ lọ mọ́sálásí torí pé àwọn tó lọ ṣọ́ọ̀ṣì yẹn ń sìn ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wọn tí wọ́n gbà wá láti Europe àwọn ẹ̀sìn wọn tí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn kèfèrí nílùú èbó tẹ́bádélùú èbó náà àwọn chọ́ọ̀chì tó wá kú ńbẹ̀ tí wọn ò tí ì túká àwọn náà lọ lálẹ́ ẹjọ́ yẹn àwọn tiwọn náà ń bí tí wọ́n ń tẹ̀lé wọn àwọn náà ó ṣe kí ni àwọn náà lọ lílọ ṣọ́ọ̀ṣì tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì yẹn gan lójú ọmọ pé kò ọ̀ lẹ́tọ̀ọ́ láti lọ mọ́ṣáláṣí kíkójọ táwọn ń kóra wọn jọ yẹn lójú ọmọ pé ẹ̀yin ọ̀ lẹ́tọ̀ọ́ láti kóra yín jọ nítorí pé àwọn nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ yẹn wọ́n nígbàgbọ́ pẹ̀lú òru yẹn pé òru àlùbáríkà ni òru dáadáa ni òru téèyàn máa ń téèyàn máa ń túṣe àyànmọ́ tó fẹ́ yàn àyànmọ́ rẹ̀ lọ́dún ni látara bẹ́ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní àgbọ́dọ̀ bá àwọn lọ́wọ́ sí gbogbo tó bá ti jẹ́ ọdún tí èso ọdún Islam happy new year mùsùlùmí tí ó bá lágbọ́ yìí ni máa ń sọ same to you ẹ̀yin mùsùlùmí tí ó bá lágbọ́ yìí ni máa ń dáhùn ọmọ ìyá mi wọ́n ti ní happy new year ó ní ẹ̀ka àrọ́sà oye happy new year ẹ̀ka àsánsà compliment ọmọ ìyá mọ́mọ́ dáhùn you are muslim mùsùlùmí ni ẹ sẹ́ńbà ti sọdún wọn tán oye kò sí tó ní kẹ́mọ́ bá ara yín rajà ẹ bá rí ìtajà ẹ ṣe dáadáa síra yín ládùúgbò ẹ jọ ṣe mítìnì àwọn landlord kẹtún àdúgbò ṣe ẹ fúnra yín lóúnjẹ ẹ bùnra yín lómi ẹ gbogbo àwọn tó jẹ àwọn tí ò ní láàrin wọn ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ gbé wọn ẹ lérí ọ̀rọ̀ personal life wọn bọ́tẹ́ ẹ gbọ́dọ̀ ràn wọ́n lọ lérí ẹ̀sìn mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe ń jẹ lọ bí wọ́n ti ń ṣe revival kó ní torí pé ebi ń pa àwọn òun wá fẹ́ lọ lè tajà ń bẹ̀ ìwọ náà lọ lè kó wọn lọ́wọ́ kó lè bá rọrùn fún wọn ni ní tí wọ́n ń ṣe yẹn ìwọ náà wà náà tó jẹ́ rọrùn kọ́lọ́mù ọba aláà kọjá máa yàtọ̀ láàrin dáadáa sí kèfèrí àti dáadáa sí kúfúrú kọ́lọ́mù ọjọ́ dàrú mọ́ wa lọ́wọ́ tó bá ti ń rẹ̀sìn kan lọ́wọ́ ọ̀hún padà islam ni anabi ní latatabi'unna latatabi'unna sanana man qablakum anabi ní ẹ̀yin mùsùlùmí ẹ padà máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tó ṣíwájú yín àwọn jew àti christians shibran bi shibr tí wọ́n bá ti múfù ní inchi kan ẹ̀yin náà múfù ní inchi kan tán bá slow ẹ̀yin náà slow wàdìrá àǹbìdìrá yín ànábì ní tí wọ́n bá múfù ní dédé áàmù kan dédé apá kan ìgúnpá kan ẹ̀yin náà ẹ̀ múfù ní ìgúnpá kan tí wọ́n bá ti múfù díẹ̀ ẹ̀ múfù díẹ̀ tí wọ́n bá tún slow ẹ̀ slow tí wọ́n bá fast ẹ̀ fast níta ànábì sọ nìyẹn àwọn ìròrí àwọn kèfèrí làá máa fi rorí àwọn ni wọ́n mọ̀ dominate ayé ìròrí wọn làwọn náà máa fi rorí ibi wọ́n bá ń lọ làá máa lọ ànábì hatta law salaku juhra dubbin àdẹ́bìnrin títí tí wọ́n bá wọnú sàágìlì tí báyìí tí wọ́n wọnú sà sẹ́mọ̀ pé sà ihò ni téèyàn ọmọ tọwọ́ bẹ́ẹ̀ ṣé a ti rí alùkìtàbí tọwọ́ bẹ́ẹ̀ lásàlákìtìmọ̀hù àdẹ́bìnrin ẹ̀yin náà ẹ wọ bẹ́ẹ̀ ni láì ní béèrè pé aburú la fẹ́ rí nínú sà tá a fẹ́ wọ̀ yìí aburú la fẹ́ rí nínú ihò kòtò tá a fẹ́ wọ̀ yìí ṣé alùkìtàbí ti wọ bẹ́ẹ̀ júù ti wọ bẹ́ẹ̀ kírísítàn ti wọ bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ wọ bẹ́ẹ̀ ẹ gbogbo àsàlátù tí wọ́n dá lẹ́jọ́ sunday ẹ rí i pé mẹ́tọ̀dù àwọn kírísítàn nígbà ọmọ mùsùlùmí bá wọ ṣòkòtò tó sì gbé ìdákẹ́tì kékeré lè tọ́ kọ́rúkọ àṣàlátù sí ọmọbìnrin ọmọbìnrin ìyàwó ìyàwó àjọ ń jòkó mẹsẹ̀ ń jòkó ń sọ́ọ̀sì náà là ń ṣe lásàlátù náà tàájùdí tàájùdí tí ò sínú ẹ̀sìn wa wọn ní kóbìnrin ó kírun nínú yàrá ẹ̀ ó lóore ju kó kírun mọ́ṣáláṣí ànábì wọn mà lọ èsì mọ́ṣáláṣí ti tiẹ́ o mọ́ṣáláṣí ànábì gan bó ṣe tóbi tó téèyàn gba ládàá one thousand tó bá kírun bẹ́ẹ̀ wọn ní kóbìnrin ó kírun nínú yàrá rẹ̀ ó ní ládàá ju kó Muhammad lọ kátó wá kí mọ́ṣáláṣí ti tiwa inú bóbìnrin bá ṣe ń bẹ́ẹ̀ ni irun rẹ̀ ṣe ìrun tọ́jú ọ̀ràn yẹn ni ẹ̀ka tó wá pàdúrà gbogbo obìnrin tí máa ń lọ tààdù tí ń jáde nílé aláìmọ̀kání aláìmọ̀kání àwọn tí wọ́n ń da alẹ́ náà àwọn náà dákan mọ̀ Muhammad sọ̀sọ́lá wọn ni tí wọ́n bá ti ń wọnú ohò agilintì ẹ̀yìn náà wọ bẹ̀ kúlínà ya Rasulullah àwọn sàhábà wa sọ pé al-Yahud wa Nasara àwọn Júù àtàwọn Christians lẹ́ sọ sísè àwọn Yahudi àti Nasara qala fama ànábì ni wọ́n tún sọ àwọn tẹ́ mọ̀ tẹ̀lé náà nìyẹn Ọlọ́run ti sọ pé innal ladhina kafaru min ahli al-kitabi wal mushrikin ọlọ́run ọba ní àwọn alul kitab ọlọ́run ọba ní àtàwọn ẹlẹ́bọ fi nari jahannam ọlọ́run ọba ní báwọn ṣe ń sáyé yẹn wọ́n lè wọ́n náà jahannama ni kò síbi tí wọ́n wọ̀ tó dunná lọ. ulaika hum sharrul bariyya òun yìí sèyàn dáadáa lérí ilẹ̀ Allah ló sọ bẹ́ẹ̀ ní Qur'an suratul bayyina ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ni wọ́n ní ká máa tẹ̀lé kì í sàwọn aláàmà tẹ̀lé àwọn èèyàn kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah ọlọ́run ọba ní ẹ̀yin lámújáde fáwọn èèyàn tí wọ́n mọ̀ kọ́ ṣe kèé sàwa láàmú kọ́sí wọn láàmú tẹ̀lé wọn gọ́gọ́gọ́gọ́ bí wọ́n ṣe ń serun láàṣerun bí wọ́n ṣe ń wọṣọ láàfẹ́ wọṣọ bí wọ́n ṣe ń ronú láàfẹ́ ronú àti kẹ̀yìn sí Quran àkẹ̀yìn sádìsì àti báyé lọ torí pé ọwọ́ wọn láyé wà gbogbo ẹni tí máa ń wá ayé yóò gba ọ̀dọ̀ àwọn òyìnbó rí ọlọ́run wàá fún ní ìtọ́ bá fẹ́ ó sì lè dààmú dààmú náà kọ́lọ́mọ́ fún àmọ́ ọ̀rọ̀ ètò ilé ayé ìgbádùn ayé àwọn mójútó ó jẹ́ kí wọ́n lérò lẹ́yìn ẹ̀yọ́ màá yá mi tá a bá sáyé sáyé àpàdà dákẹ́jọ́ kan náà ni kọ́lọ̀ wọlé àánú yẹn kọ́lọ̀ mọ́sá jẹ́mi wọ́n ogun lérí dáadáa. ẹ alimuslimon mùsùlùmí láàyè tàtọ̀ yàrá nàbẹ̀ láṣúrú alimusuma gbogbo àwọn oṣù kan bẹ tọ́jẹ́ pé àwọn alul kitab ẹ àwọn alátẹ̀wọ́ yìí wọ́n ti dáyà rẹ̀ já gbogbo mùsùlùmí yìí pé oṣù yẹn mọ̀ travel mbẹ́ o wọ́n mọ̀ sí tàtọ̀ yòrò pẹ̀lú ẹ̀ superstitions yìí ẹni bá travel nínú àwọn oṣù tó ní bàbàbàbà ah títí ọba <laughs> wàhálà ọba ọbẹ̀ travel nínú àwọn oṣù bàbàbàbà september eh, october november december Mama travel torí oṣù burúkú ni eléyìí kò sí nínú lórí mùsùlùmí gbogbo oṣù pátá lọ́lọ́wọ́ bá aláàmọ́ ń kẹ́yàn nínú gbogbo oṣù pátá lọ́lọ́wọ́ máa ń hàn àwọn èèyàn lè mà làdẹ́wò máa ń bá àwọn èèyàn kò sóṣù tọ́lọ́wọ́ bá aláì kẹ́yàn ń bẹ̀ kò sóṣù tọ́lọ́wọ́ bá aláà tí ì dán káwá mú àwọn oṣù kan pé oṣù yàgbọ́ travel kó wọn ní oṣù wàá jòkó kan ní ah, alájà eh, brother sister ẹ eh, ẹ lọ bí ìyàwó bọ́ ni ah lóde mi ò lè travel ní December o ah ọlọ́mọdé December kó òun lẹ́rù lọ o bọ́ba nígbàgbọ́ yìí tó lè fi pàdé ọlọ́run ọ̀wọ́ náà kó tó wà lè jẹ́nà o torí pé ẹbọ kékeré ni àtàtọ́ yòrò shirk ànábì ní ẹbọ kékeré òun náà ni tàtọ́ yòrò ẹbọ kékeré òun náà ni tàtọ́ yòrò ẹbọ kékeré òun náà ni tàtọ́ yòrò shirk òun náà ni superstition kéèyàn máa fi ẹyẹ kó máa fi darí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí ẹyẹ ké wọ́n ní bàbá kan fẹ́ kó nínú ilé yẹn Eh, èèyàn fẹsẹ̀ ọ̀tún kọ ibi tí ń lọ́ọ́ da ọ́fíìsì sùn kọ́ padà sílé òwò aláǹtakùn tá di inú rẹ̀ wá ń bàjẹ́ wá padà kọ̀ jáde mọ́ ó nítorí pé àṣetì ni ọlọ́lá yín jẹun lójú oorun ó ní ìṣẹ́ àtòsí lọ́fẹ́ pa òun gbogbo àwọn wọ́nranwọ̀nran yẹn kò sínú Islam kọ́ ọmọ wo kankan àbí kọ́ ọmọ rí kankan àbí kọ́ ọmọ gbọ́n kankan kọ́ ọmọ afi decide aburú tí ó ṣẹlẹ̀ sí ọ aburú tí ó ṣẹlẹ̀ sí ọ náà pè ní superstitions náà pè ní àtàtọ́ yor àtàtọ́ yor oye anabi ni lẹ́sàmínà anabi ni kò sí láàrin wa yín kan darapọ̀ mọ́ wa ni máa ń tàtọ́ yàrá ó tuntun yàrá dáa gbogbo ẹni ni jẹ́ pé superstition máa ń dà á láàmú ẹ gbogbo àwọn ayamu kan bẹ tó pé àyàmù fìlà aṣọ́hórí ẹ n'inu nínú àwọn oṣù yìí náà ni wọ́n máa ń àwọn yẹn ẹ wọ́n lè ní ẹ April Fool ìpè ẹ kálukú wọn máa wá parọ́ fúnra wọn ó lè ní bóun ṣe wà yìí ẹ òun ti di tíkẹ́ẹ̀tì Amẹ́ríkà ẹ láàárọ̀ ni lòun lọ lòun fẹ́ travel tòun wà á mọ béèrè pé ah ajẹ́ pé àtúndérí ẹ mọ́ o tún dọdún tí ọba tún wálé ẹ wà ní april fool yé ni òun fúlù rẹ ni ẹ wọ́n mọ̀ wọ́n mọ̀ parọ́ àwọn àṣàkáṣà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ àwọn bá wọn ṣe gbọ́dọ̀ dáadáa yẹn ẹ february fourteen bẹ́ńlẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ṣó ìfẹ́ sí bàbá wọn ìyá wọn ọkọ wọn ìyàwó wọn dojoojúmọ́ ni mùsùlùmí máa ń ṣó ìfẹ́ sí ìyàwó ẹ̀ dojoojúmọ́ ni mùsùlùmí máa ń ṣó ìfẹ́ sí ọkọ rẹ̀ dojoojúmọ́ lèyìn máa nífẹ̀ẹ́ bàbá rẹ̀ àtìyá rẹ̀ wọ́n máa wọṣọ pupa àti fìlà funfun káàkiri ìlú ẹ̀rí mùsùlùmí náà òun náà yọ wọṣọ rẹ́ẹ̀dì yọ wà lo ìjáàbù white gbogbo àwọn tá a wí ọ̀rọ̀ yìí wọn wọn ò mọ pàtàkì ẹ̀sìn tí wọ́n gbé lọ́wọ́ àwọn ẹlẹ́sìn míì oye a gbọ́dọ̀ mọ̀ pé kò sí nínú ìgbàgbọ́ Islam ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa mo wá bẹ Ọlọ́hun Ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ mo fi orúkọ Ọlọ́hun Ọba Allah mo fi bẹ Ọlọ́hun Ọba wa ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà mú wa dúró kọ́lọ́hun Ọba Allah kó ṣàlékún ìmánì wa ẹ̀ẹ́díkà lè gbẹ́sìn wa ma yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ànábì ní ẹni tọ́lọ́mọba aláàbá fẹ́ ta lọ́rẹ́ tó fẹ́ ṣe lóore yọkàn fún lágbọ́yé ẹ̀sìn ẹ̀rí àgbọ́yé ẹ̀sìn ọ̀tọ̀ ní kéèyàn máa ṣẹ̀sìn kọ́ mọ́ gbọ́yé ẹni tí máa ń ṣẹ̀sìn tí ò gbọ́yé ọlọ́run ò fún lẹ́sìn ọlọ́run ò ṣe lóore ọlọ́run ò ta lọ́rẹ́ ẹni tí ń ṣẹ̀sìn pẹ̀lú àgbọ́yé òun lọ́lọ́run bá aláàta lọ́rẹ́ àgbọ́yé yìí àmọ́ wa rí nínú alukoran àmọ́ rí nínú hadisi ẹ̀já lọ́lẹ́ pàtàkì àwọn kàlẹ́ndà tiwa Ijira kàlẹ́ndà wa lẹ́yìn náà ká sì pàkíyèsí Umar bin Khattab tó ní ká máa fi ìjìra ka ìtàn tá mọ̀ pé ànábì lọ Madina láti Maka lẹ́yìn ọdún kan tá ànábì lọ ìjìra nìkan báyìí ṣẹlẹ̀ lẹ́yìn ọdún méjì tá ànábì lọ ìjìra nìkan báyìí ṣẹlẹ̀ àáká ń fi ìṣẹ̀lẹ̀ yẹn ka ìtàn àti ń tó ṣẹlẹ̀ nínú Islam láti lè fi jìnnà sí tàwọn ẹlẹ́sìn míì tá a pé wáyà ìtumọ̀rù ṣe yẹn ọ̀dà àdádálẹ̀ nínú ẹ̀sìn ó ṣàtúnṣe ẹ̀sìn ni wọ́n pè é ládàádálẹ̀ must to deserve dean torí pé Umar Khattab ò so ẹ̀sìn mọ́ ipe Muharram first o oye ẹnìkọ̀ọ̀kan yín ẹgbẹ̀rún máa ṣe náfìlà èyí táwọn mùsùlùmí kan tó máa ń ṣe bá a ṣe ń sọ pé kò sí náfìlà fún òru Muharram first bẹ́ẹ̀ náà ni ò sí náfìlà fún January first méjèèjì ó wà baseless nínú ẹ̀sìn wa torí pé anabi sọ̀sọ́là muharamu náà bóun náà láyé anabi sọ̀sọ́ fáwọn sàhábà pé nẹ́fìlà kan wà pé nẹ́fìlà kan wà tó jẹ́ special tá a gbọ́dọ̀ máa ṣe bẹ́yẹn bá wà máa ń ṣe tahajudi tẹ́lẹ̀ ọmọ ń dìde lóru ọmọ ń ṣe tìláwà ọmọ ń ṣe náfìlà oye ọwọ́ di òru january first gbogbo àwọn churches ń hó àwọn mọ́ṣáláṣí tí ọ̀gbọ́n kan yé àwọn náà ń hó ṣé kí wọ́n sùn ni àbí kò ṣe náfìlà àwọn àlùfáà ni tọ́wádé pé tọ́wọ́ máa ń ṣe tẹ́lẹ̀ almudawama aleha bó ṣe máa ń ṣe nìyẹn lábàs kó dìde kó ṣe náfìlà kó ṣàdúà torí innamal amalu bin niyya ẹ̀hẹ́ ọlọ́wọ́n bá aláàtì rí àníyàn rẹ̀ lẹ́yìn náà amalu hafi ni iṣẹ́ inú lẹ́ni ẹ̀hẹ́ òsín tó burú kó ṣe náfìlà rẹ̀ kó ṣàdúà tó máa ṣe orí pé bí ó ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ ayé ti tẹ́ tẹ́lẹ̀ nìyẹn kẹsẹ̀ pé òfin kọ́sẹ̀ wọn kẹsẹ̀ pé òdìdé nítorí wọn àmọ́ amalu zahir èyí tó hàn bí adìẹ pípa ọ̀fẹ́ ìwọ náà owó ìṣìkọ́ jáde ní ọ̀dẹ̀ twenty five ní tó dáa pé kọ́ ọ pa ní ẹ̀ kọ́ pa kọ́mọ́dé pé bó ṣe ń pa adìẹ iná làwọn náà ń pa tiwọn ìwọ wà ń sọ pé adìẹ bọ ni wọ́n ń pa wọ́n ní ebi wọn náà bá wa pa ẹ bá rí wọn náà tí wọn náà gbádìẹ jáde láàrọ̀ àti dìfẹ́ndì ara yóò wà ní yóò nípa yóò lágbára nítorí pé ó ti fẹ́ jọra wọn gẹ́gẹ́ bí anabi sọ fún arákùnrin yẹn pé tí wọn bá ti sọdún nílùú buwana kó lè pẹran tiẹ̀ àwọn tí wọn máa ń sọdún bẹ́ẹ̀ kọ́ mọ̀ pẹran tiẹ̀ ń bó ṣe jẹ́ pé àníyàn tó fẹ́ fi pẹran àníyàn torí tọ́lọ́ni àwa bẹ̀ lọ́wọ́ ba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àwa mùsùlùmí kọ́lọ́mọ́sà fún alágbóyè ẹ̀sìn wa kọ́lọ́mọ́sà lè kun rahma rẹ̀ fún wa kọ́lọ́wọ́n bá aláàkó díẹ̀ sìn wa kọjọ wá lójú ẹlòmíràn máa sọ àwọn wàásí ọ̀rọ̀ yìí pé ẹ̀yin ká máa ń ṣàdúrà January first ebó la fi ń gbowó sùn mo ní kí làwọn sọ sí kí làwọn sọ iléeṣẹ́ gbé ọjọ́ kalẹ̀ pé ìjọba yìí làwọn máa ń fún yín ọ̀dẹ̀ ṣiṣẹ́ nílé iṣẹ́ àsìkò tó máa ti fún ọ náà lọ gbowó rẹ̀ eléyìí ò ní túmọ̀ pé káwá torí ẹ̀ káwá ní àwọn náà fẹ́ ṣàdúrà pé ẹni ọdún bá bá láyé ni ọdún gbogbo wa ni kì í sọdún gbogbo wa anabi ti ní kọ́lé abdalakum ọlọ́run ọba aláà ti fi pààrọ̀ bíhìmá khayra minhuma ọlọ́run ti fún yín ní ọdún míì tó fi pààrọ̀ wọn ọdún kèfèrí tí wọ́n ń ṣe wọ́n ń ṣe ọdún democracy wọn náà jáde síta ń gbé fúlájì káàkiri mùsùlùmí ẹ sí wọn náà ríbi tá a já sí báyìí ẹ òbí a já sí ẹ òbí tá a já sí àmọ̀ wípé a ó di sixty kìnnìkan years ó di seventy kìnnìkan years ẹ ìyá ńlẹ́kùn náà ni nígbà tó ti yapa tọ́lọ́hún Eh, mùsùlùmí gbọ́dọ̀ máa celebrate ẹni ọdún yàtọ̀ sí ọdún Islam ó sì gbọ́dọ̀ kún wọn lọ́wọ́ lérí ẹ̀ ó sì gbọ́dọ̀ kí wọn lérí ẹ̀ èyí tó wá burú jù ní kọ́ wá jọ́dún tí wọ́n fi rántí ọjọ́ ìbí ọmọ ọlọ́run tí wọ́n náà sì mọ̀ pé lamu yẹ́lí ìdíwọ́ lamu yúlàdì ọlọ́run òbí mọ ẹnìkan òbí eh, yóò dáa kọ pàdé ọlọ́run ọba dáadáa eh, yóò sì dáa kọ gbẹ́sìn rẹ̀ yé wàhánìkà Allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته لن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت اهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير